أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن الصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت كيف ولو مبالا نجلو أنت رأيك يا كيك فرسوا بيدا olùfẹ́ wa olùṣìkẹ́ wa annabi wa muhammad sallallahu alaihi wa sallam ìṣẹ́ ọlọ́pọ̀ ọba nábi látàwọn aráyé látàwọn sọ́ábà rẹ̀ à ń bẹ̀lọ́ ọba subhanahu wa ta'ala kó sànú àwa náà tọ́lọ́wọ́n òbí wa tàwọn àlùfáà wa tàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀máà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọdé àfààní èyí wa kò láì dáńkẹ́ yàrá ولا لا إله إلا الله إلا تعرفين سيدان لكني ورجول هنا القول مفيد على كتاب التوحيد كتاب باوا محمد بن أبي وهابي كتاب باوا الفوزان محمد بن صالح الأثيمين الشروع الله قبعة صلى الله عليه وسلم الله الله هم قوانيك ما عقيدة pé eléyìí náà ni gbòǹgbò islam náà ni gbòǹgbò islam tí yẹn bá ti ní lọ́wọ́ pẹ̀lú ògùn ọlọ́wọ́ bá sùnánà ọ̀tàálá ọlọ́wọ́ bá sùnánà ọ̀tàálá sàánú olú ẹ̀ ni gbogbo tí yẹn malé lórí ọmọ adá lọ ni ọlá Qur'an al ọlá la ilaha illallah àdísá ń náà ni àdísí àṣínà Hussein ibn Abdurrahman إني كنت عند سعيد بن جبير فقال أيكم رأى كوكب أبي هنا يا أبي أتواقع لي بجني قل ماذا صنعت أبي قال فماذا صنعت أني كل واسي نباتي أكيكيتي كده بلادي نني أني كنت استرقيت كل متعدوات وجوب جنة تعميمي قال فما حملك على ذلك كل أمي التي تقبل وجودك الإنسان كل أمي التي تقبل وجودك حديث حدثنا شعبي قناع شعبي وانا انتو ليه حديث كتي شعبي في اخواني دولو في رقية في ابتوة في غني تعوين قال وما حدثكم كلا تقوين قلت حدثنا عن بريدة بن أصيب أنه قال لا رقية إلا من العين فحمى أقول تلقيا في من قد وجه بياته من قد وجه القلور تبابي قوزن الإسلام قال قد أحسن من انتهى إلى ما سمعه فأما يأيجو إذا كنت بابني من جسي كنت بابني من جسي wọ́n tó fún ní báríkà ní kẹmọ́ fi ṣe ó di yẹn báríkà òun ní ọ̀gá lọ́bẹ̀ lọ́gbẹ́ ní tó ti rí ibi mo ti rí ní díẹ̀ ọgbẹ́ nìkan wíyẹn nìkan wíyẹn ẹ̀sìn yẹn lẹ̀ ó di yẹn ẹ̀sìn ní agbègbè kálukú lẹ̀ ó ń sáà fọ́rọ̀ yìí wọ́n lọ́ba. kọ́ọ̀lù o ìtàkàìtù gbọ́dọ̀ ìtumọ̀lù ayé ìtàkàìtù ní anna ìfàlà mẹ́sì ní pé ìtàkì في رواية مسلم إن رواية مسلم استرقيت أي طلبت الرقية أي مواقف الرقية في المسلم قالوا وما حملك على ذلك كل لك سبيل أي قال سعيد مسلب أنك استرقيت كل لك في رقية يعني رقية قوله حديث حدثه شعبي ní hadisi kan pé ọ̀dọ̀tún usha ó ṣe àdúgbò láti àbí tuntun wa yadullu ala sálàf rẹ́bí ọlọ́ àmì tàhàwọ̀rọ̀ náà àti àìsílù tahawwaruna lẹ́wọ̀rọ̀dọ́ ìrí ayé ila ààbà yà dúlù ilé la àmì sálàf wọ́n wá síwájú wa àwọn sọ̀hábà ni àwọn tàbí salaf wa ìtàhàwọ̀rọ̀ ló mọ̀ sí hiwar wọ́n sọ̀rọ̀ wẹ́rọ̀ àti jáde ló mọ̀ sí fún ìkùsùn kasi symposium kasi alárọ̀wọ́rọ̀ o di wa kí lọ fàájá fi wọ́n ṣe ìwárí ni ó fi ṣe sílẹ̀ lẹ́la àkíkà kó fi kó fi ìlú tó jẹ́ pàtó dodo kò sí àmì àtọ́ ìṣẹ́ ti bá gbé wá tó wá gbé lọ́wọ́ wá tó bá àti ní mo gbé lọ́wọ́ ìgbà mu kọ́ ọ padà sí dodo lọ́gbà mu jùlọ ó di wa ọ̀rọ̀ sáfà mọ́ àmì ẹ̀yàn wà very very important ẹ̀ mú lọ́wọ́

يتحاورون حتى يصلوا للحقيقة هم بالحقيقة فسعيد بن جبير لم يقصد الانتقاد على هذا الرجل سعيد بن بابا تكوني ما تكوني ìṣẹ́ni wá òṣàlù lápò ẹ̀rọ tẹ́ mú wà ìmọ̀ òdòdó ni kó sì tako ni nígbà má òdòdó ni ó di yẹwà Allahu akbar bal kásádà ayé ìṣàkàmá nínú ìwé àrífù mùsàdà ó ti gbàgbọ́ yọ̀rọ̀ yẹn lọ́dọ̀ rẹ̀ kó ìsìn mọ̀ pé áńkì farati ní ọ̀sán pé gbogbo àyè pé gbogbo ògbà níta máa fẹ́ ni kọ́ ní nǹkan tó farati fọkàn sọ̀rọ̀ láì ní nǹkan tó farati nǹkan wẹ́wẹ́ ẹnìkan ní ẹ̀ka ta ló ń tọ̀ ló ti wí bẹ́ẹ̀ yáàrí ó di yẹn ilé ní Islam ilé ní sèse ilé ní gan sàlàfíà ìjọba sàlàfíà ọlọ́mọdé àfọ̀rọ̀ yẹ wọ́n lọ́wọ́ àmọ́ àǹtí àǹtí àǹtí ìlànà kọ́ àlà àná ìjọrọ̀ ọlọ́mọdé àfọ̀rọ̀ yẹ wọ́n lọ́wọ́ قولوا لا رقية منهم في قسلية ما في رقية أي لا لا قراءة لا استرقاع على مريض أو مصاب لكن ما في رقية فانتنسى عليه أبين جوكم في الكفالة آية في ذلك عين وحمى فقول فقوله إلا من عين إذا تبين كاجة تأتي gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ àjẹ̀lú wọn lò sí kolóńtọ̀n sẹ̀múnà ọ̀hánà àlàán nàáta ẹ̀hùn jihata nítorí nàáta àkàtí ọ̀hánà ìṣẹ̀lúnà ẹ̀mí burúkú ọgbọ̀mí ní kìí ẹ̀mí burúkú ọ̀hánà ìṣẹ̀lúnà alhassan àwọn mẹ́rin pé kéta kéta gbogbo ẹ̀nà gbogbo ẹ̀mí burúkú náà kéta kéta ni pé àwọn àjọpẹ́ nìkan wọ́n wá fẹ́ kọ́ burú fún ẹni kọ́ fẹ́ kọ́ dá fún wọn náà o kò sábà ní kí wọ́n dá fún àfà ìjìnìyà ní ìsìn mo ti dá fún àfà ìjìnìyà kọ́ ní ọjọ́ mi náà ọlọ́kùn sáà ní mi náà dábùrú mẹ́ aláwọ̀ wọn dábẹ́ nìkan pàṣẹ pé pé kí kó sì bọ́ sára kàtàkàtà wa kó wọ́n hàn lé mà wọ́n bọ́ sára kàtàkàtà wa tó nìwọ̀n sínú rẹ̀ wọn máa dùn ní àyíwá o wọ́n máa yára mùsùlùmí ní wọ́n kàtàkàtà wa inú rẹ̀ wọn máa dùn ṣe àlàrà yìí hàn tẹ̀lé hasan ló bẹ ìyá kún wọlé hasan ìyá hasan dá ìyá àkùnrin àfọ̀nàdì kama ìyá wọ́n pé ẹ̀dùn àwọn ìlú bí kìtìmáà فإن لكل ذي نعمة كي حسود الحساد على ما أولي ẹmọ ọgbọ́n bukata yìí pẹ̀lú gbígbó àṣírí gbogbo ẹmọ ọgbọ́n mi ọ̀rọ̀ tí kò ti yànjú dára òyìnbó mọ̀ láyé bí sọfá àmà bíbí mẹ́jọra bí ká àdè ó di wa wọ́n ti ká òyìnbó mọ̀ kò lẹ́nu bí wá ti mọ̀ báyìí ọ̀tàjú ìbújú bí mọ̀ burú fún mi mọ̀ wa ọ̀fẹ́ fẹ́ dáadáa ẹnna kóló bèrè ní ìmọ̀ tìkú tó bá ti ní ìmọ̀ fún ọlọ́run fún onímọ̀ ní ọlọ́run fún olówó ní ọlọ́run àbẹ́bí lórí rẹ̀ ọ̀ṣọ́ bínú rẹ̀ wọ́n fà gbogbo ọ̀nà máa tọrọ ọlọ́ọ̀bà wọ́n máa tọrọ ìjà àṣẹ. ó bí wa ọjọ́ nù bẹ̀rẹ̀ orú nù ó wọ́n bẹ́ẹ̀ ni ara o ṣe eléyìí ọ̀fẹ́ wọ́n mo ti ṣáwọn ìdí káwọn yẹn mọ̀ káà máa bí ní mẹ́sẹ̀ rẹ̀ tí mo bá ń ta lọ́wọ́ wọn ó lè máa bò ó wọ́n bá ti ṣáwọn káà bí ní mẹ́sẹ̀ rẹ̀ ká fà á dé ó di wọ́n tún máa máa fọ́ bò mọ́lẹ̀ ìdí káwọn yẹn fún Islam ó di yé ìṣẹ́rí ni bọ́lá ó ti àlà àlà náà وهي النظرة من حافظ يعني يوقوع واني بريكو ولدي بروكو من حافظ مفزعوا خبيثا تريد أمي أمي بروكو ننو تكيفوا بكيفية الخاصة إما وابو في أربعة اللوني ينبعث منه ما ينكر على المحا مصيبة نجوا كراجادي سوى على بنزون ستدارين قولوا حما قولوا حما ya a aaaaa ea lọ́kàn mọ́tò kó ìdá azáàtò ìsẹ̀mọ́ ẹni nǹkan ìtọ́ta ọ̀sán nínú ya nǹkan olóró yẹn ọ̀sán ayé fún abá kékeré ni o rédíò ni o ni ọ̀la akarabu mìnìgbàwátò ìsẹ̀mọ́ kékeré wà ní àwọn nǹkan tó pé ni فقال سعيد بن جبير قد أحسن من ila ma ما a آه أما يايو أما ó mà yà ìtò kò sí jẹ́ àìtò ìtò paríkà kọmọ àlò ìsinmi o nù ó rí wa tí wọ́n náà o wí ọmọ afẹ́lẹ́ ní sọ̀rọ̀ èèwé o ti parí lẹ́nu àwọn afẹ́lẹ́ àti gbọ̀ngbà fásitì náà sọ pé báyìí ni ó pé àfẹ́sẹ́nà mọ̀míjà ìlànà sẹ́mi àfẹ́sẹ́nà ó mà yà ìdò o mà yẹrẹ wa o fáìn o rí wa wọ́n gbé wọ́n ní wọ́n ní wọ́n ní bàgà àti àdúgbò láàrin ẹ̀mọ́ ìlúwa kabiru kò tí mẹ́rin wá fún ìdí sí o kò tí mẹ́rin wá kò àjò mọ́ wá nílò ọlọ́dọ̀ àbáwọn al'asada man taha ila ma sami lakin adisana ibn abbas amma ne yana ne abdullahi bin abbas wa pe idan fa hussein istanada ala hadith farati ah hussein farati hadith ne gini la ruqyata illa min àwọn ọmọ ṣe àìgbọ́dọ̀ ṣe rúkíà àyàfi níbi ọ̀rọ̀ àjẹ́ àwọn ẹlẹ́mì burúkú àwọn hátẹ́dà àbí àwọn alákàtí ìfi nǹkan olóró bá káyàn wàhálà dìlọ alẹ́ rúkíà tí a gbìyànjú àyìn wà kó máa mú fi ìdá kí a àti kí burúkú wọ̀nyẹn àti يقولون أنفر إنه أمر واقع أكيد أنك إن رقع تنفع بإذن الله من العين وهما أيضا كي رقيا كما تشاء لرا أجو كجو أتكني أتي يقولون وكثير من الناس يقرؤون على ملدوغ ملدوب ويبرع منها هالا bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn máa ka nǹkan báyìí rúkìá sí nǹkan olówó gbákàyàn tí kí ọlọ́sùn máa fún lára àti abẹ́ يدل أن لهذا قصة رجل الذي بعث النبي صلى الله عليه وسلم في سرية إيه نسكلا لعناكم يقولوا با تلبي سلام رواه لو لو سوازي wọ́n lọ́pọ̀ ní gazuwa wọ́n lè jagun bá ní sẹ̀ríyà wọ́n lọ́pọ̀ ní tiwáàzì ní wọ́n ti dáwà ní ọdún yàn àtúlẹ̀ afọ kọ́ọ̀mọ̀ wọ́n bá dé bí wọ́n ní tó ìgbìmọ̀ àwa ti wà nílẹ̀ yẹn gbà wọ́n lálejò wọ́n rà nà lọ́wọ́ lọ́dọ̀ àwọn aráàlú ẹ̀kọ́ gbà wọ́n láyè fún ọlọ́mi ọdún ọba yẹn láyé ojú ayé kíkíká ọ̀káàlù mọ̀ ní yọ́rọ̀kọ̀ tàbí ṣe rúkìá fún aṣíwájú wa yìí ọ̀káàlù la'alla àúlá ìrọ́kùbú ẹ̀ǹjẹ́ mùrọ́ọ̀kì bọ́yá àwọn àlejò tá a lé dà fún ọlálejò yìí ká àgbà wọn láyé bọ́yá àwọn wọn قالوا نعم ولتاني لكن لا نرقي لكم إلا بشيء من الدلل أعني تلقى فيو يبقوا عني أنا أجل إيه لما وفاهم بدعمي يقول آه إذا كان قرآن فيه لو بي أجبوه ها ẹ̀ ọ̀nà àwọn ọgbà ẹran ó di eyín ẹ̀bá ti wá ìjọba gbowó

kan wọ́n lọ sílẹ̀ ọba kí fáàtà tó yú ìdí ọta ọba wọn yẹn kára àtàlẹ́sàn àwòtábàán sílẹ̀ mẹ́ta àbẹ́mẹ́jẹ́ ó ní kàkàmàkà annáwó náṣàtọ́ nìkan wọ́n ti sílẹ̀ bí àìkú wọn kúkú lára rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìgbà kan sí ìjà kí wọ́n tún láti àwọn ọmọ pẹ̀lú ọkùnrin wọ́n á tókù yẹn ó ní فانتفع اللديك الشراعة فيها أنتوان تعلوري هو عبدو وسانسوا عن القراءة وصفات يعني ولعاذا قال رسول الله صلى الله عليه وسلم ما يدريك أنها رقية الورق انتلو فيها كي رقية يعني فاتحة قولي يعني الفاتحة وهكذا قراءة من عين المفيد eléyìí bẹ́ẹ̀ ni bí wọ́n ti kẹ̀rọ àmì lórí àjẹ́ àbí nǹkan àtàtì gbogbo eléyìí máa ṣe àǹfààní ọ̀rọ̀ mùsùlùmí ti kí wọ́n súnmọ́ jẹ́ mọ́ ìfẹ́ tó kò sí ìkúlọ́lá mẹ́ta kọ́làkù mẹ́ta ìyá mẹ́ta ẹni tí ìdájọ́ kó mọ̀ ẹ́ ní mẹ́ta àti orí ara ẹ̀jẹ̀ ti gbé fákìrò wà kí ẹni kò sí ìlú kọ́làkù kúlọ́lá ọ̀kan kọ́làkù kan náà fún ọ

ويستعمل للعين بطريقة أخرى غير الرقية حتى ما قالوا أنا مين حتى بزي الجاء تكون رأى تفوت الرقية هو الاستفسال هنا نكعوه عافية من تسمى جوه وهي أن يوتى بالعائل يعني أن تلقوا شعفاتية هم وكيوين لو منه أن يتودع فأنا كنت على ثم يؤخذ من تناثر من الوضوء أموميتو أبوميتو بسلولاين من عاداء لا تتعوى شركة يعني تتعوى بسلولاين تتعوى الفجومة بالصبو على المصاب طبعا دعلوري ينتي تسيء أساسية مرة يشرب ويشرب منه يلي مملك ويبرأ بإذن الله يبرأ بلوك ولوبة قد يوجد كل سمي الله wọ́n wú ọba ìwòlú ọjà rẹ̀ ọba wa kan rí rógún ọ̀ṣọ́ ó sì ṣílò kan bẹ nígbà tí mọ́yà lójú báyìí oríṣiríṣi ìgbà tí wọ́n pàdé ọba mọ́yà lójú báyìí olóṣèlú yẹn pọ̀ ni ọmọ tó mọ́ lójú báyìí olóṣèlú Ọ dị yíwa mùsùlùmí ojú ìdíkọ̀ máa lójú ọmọ ìdàdúwà ó ní yíwa ọlọ́mọdé àkùrọ̀ yíwọ ọlọ́ba ká máa kírun lásìkò. yóò ọbẹ̀ ni. ẹlòmíyìn ẹ̀mí ẹ̀ ẹ̀mí ẹ̀ lẹ́fí burúkú abẹ́kẹ̀ ń wọ ẹ̀yẹ kan àti kan wá wà lórí òkè yàbí ìtọ́gàrí ẹ̀ báyìí wọ́n wá ibi ilé ìtẹ̀kílìmù yẹn nìyí ní gbogbo ilé ìwà lòun rí o wọ́n wá rẹ́ nìkan tí ń wọ ẹ̀ nínú yáàdì wọ́n wá kojú ẹ̀ wò ó kà ṣubú láti rí rẹ̀ ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ń tọ̀jọ́ kó tó kọ́ láti gbà wọ́n ní à ìpínlẹ̀ ológun olówó wà lórí òkè ilé òkè ilé òkè kí ló pè rẹ̀ pé

ẹ mú wọn yóò àtọ́lọ̀ ọ̀la yóò àtọ́lọ̀ gbòòrò ó dé yìí. àti ẹni ẹja ti la àwọn èèyàn bàbá àbáwọ̀ yẹn fún yín lọ́pọ̀lọpọ̀ ọkọ̀ mẹ́ta ló púpọ̀ ó tún kù. bọ̀hùn náà ka tọ́rí ka tó okùnà ọ̀nà mi dùn à wọ́n o ya kabiru wani an yau kafa sai amin shi'ari yana ne ya amin ka tunanin ka tunanin inu aso da ai dan ya lege sai da yi duwa wata masu mara da mina siya abin da aso ka kawo ga gabi aso wa kusa kiya abin da an ka tuta kan ka tunanin kungres a sararu abin ta kuso ne bayan ya fi bebe na kawun turabin abin ya kasu mata malai rasu mashi alai tukawar ko rasu tututu يصاب على ذلك المعاب بسنومي يشرع به ابن سبعة في في برونة الرجلاء أو يسلب بكم وهو مجرب إليه وتتاسع ولا شيء ولا مسافر ولا الله هذا راسم ولا الله مصيبة بني آدم àti ìjọba àti àkàrà ìlú fíọ́sì jáde tí o mọ̀ bóyá ohun ló tà gan-an ó lè ṣe fún mi. onímọ̀ ní tiẹ̀ tí wọ́n ti máa ti kírun lásìkò ní tiẹ̀ kò sí jẹ́ mo tàbí ọjọ́ pípẹ́ yá ń tó kírun lásìkò ní tẹ̀lé sínú àníbi tẹ̀lẹ̀ onírìn yóò gun ọlọ́run bá sọ́nà tààlà onífẹ́ orí ara ìgbé kí ẹ oní ìkó rabba wa ń tún mùkì ní nàbìl ìjà ọmọ ẹ̀kọ́ náà bá yẹn rẹ̀ wá tó ọ wọ́n kí wọ́n bá àkókò agbára mo ti wà nínú ẹ̀yìn pẹ̀lú àgbà mo ti wà nínú agbára ọyọ bẹ̀rẹ̀ kankan máa ń dẹ̀bẹ̀ àwọn nǹkan yìí èèyàn wọ́n ti mọ̀ kì í nínú bí ìjà ó di wa ṣé a mọ lójúmọ́ lójúmọ́ ti hùn wọ́n ti hùn tó le àbí bẹ́ẹ̀ kọ́ ni ra bẹ̀rẹ̀ ha ti máa lè máa wà níjà yẹn ní ara rẹ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ kọ́ ni ha ọlọ́mọdé fún mi fún mo mọ̀ pé brabra sí ìfẹ́ tó tẹ̀sí mi wọ́n rí ká àtẹ̀sí ah, náà ní pé ọdún wọn tó ń ṣe kábò ni. ọmọ ènìyàn kí n máa tó ka kábò pẹ̀lú ọ̀rọ̀ kéwù ọ̀dà kò sí níbi ìyá rẹ̀ bí wọ́n tó tẹ̀. wọ́n náà mọ̀ bàbá ní kábò. lọ́rọ̀ ọmọdé ní lọ́rọ̀ lọ́rọ̀ ní ọlọ́mọ tí wọ́n ló kù rọ̀ ọlọ́mọ fún ọ̀sán gbọ̀ngbàgbé ìzàrá àmà yòjìbò a ìzàjúbákọ́ tó ń túnmọ̀ tó kókó lò ní tó sáré nǹkan tí ọba dúró ju tó bá wù láfàdì burúkú sọ̀rọ̀ fún ẹni bá rí kakó fàgbà wọn fà bọ́kà sí ìkọlù nàbí sàlọ̀sálẹ́m lè àmì bínú rabi a sami sàlọ̀sálẹ́m sí ọba àmì ọmọ yàbí àpé lamma àna sahal bínú anis kuma tó fojú kúlù wà sàlọ̀ mọ̀ àmì kàlà kàlà bàrà kàlẹ́ yìí wọ́n sọ wà bá àwọn bàrà kàlà láwùlọ́kà عليك وفي بارك الله عليك قلت عليك الحيوانين في أبربهم أنتم والله تعالى أعلم كما قال أبي ولكن أدفنا ابن عباس عن النبي صلى الله عليه وسلم أنه قال قال عبد الله بن عباس ونبي صلى الله عليه وسلم أردت علي أمم وفي أموال أمامي لم يلجوني wọ́n fi kúrò láàrín kìyàmà hàn náà níbi sẹ́lẹ̀m ojú oòrùn ọba ẹ̀dùn nàbí wọn máa oró hàn mọ́ra nàbí sọ pé àwọn tó wà pẹ̀lú ẹ̀ wọ́n ju mẹ́ta lọ àmọ́ wọn ò ju mẹ́wàá wọ́n fi rà níbi lárúbá ni pé ìjẹ́ pé ó tún mẹ́ta ọ̀tọ̀ mẹ́sàn-án ṣíbù náà níwẹ̀ ó di rahat ìwé ẹ̀kọ́ nǹkan pé nọ́mbà yẹn wọ́n fi

ẹni kan àbí èèyàn mẹ́rẹ́ títí àìsàn àgbẹ́ni yìí ló wọlé bá gbùrùgbùrù bá wọn wọn bí lára ní kàmínà léwu jù bá wọn ní ìjìbá kí wọlé bá gbùrùgbùrù bá àbí wọn rẹ lè wọlé dada wọn kàdíkàdé ni kí èdè wà rẹ́bí jàre ọlọ́run sànù wa náà annabi wa ma wọ̀rọ̀dùlá wọ̀rọ̀dùlá alájẹ́ kó ń kọlọ́ nìkan àbí èèyàn méjì ni wọn nàbí yìí wà lẹ́yìn sàmáwọ̀ àd kí ni òǹkọ̀rọ̀ àjẹ́ náà tí wọ́n fẹ́ kọ́ wọn dárí àlà ẹ̀nẹ́bí ọlọ́wọ́ bá nù kò ní káwọ́ àjọ náà kò sílẹ̀ lóṣèlú máa wọ̀rọ̀ náà ọ̀rọ̀ àti ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá gbọ́ òbí lọ́wọ́ àjọ náà rẹ̀ ẹlòmíyẹ nìkan kúrè ní ó lè wọ̀rọ̀ jù láàní ẹlòmíyẹ yẹn méjì kúrè ní àwòrán jù láàní ni mẹ́ ó di wa bí ọ̀rọ̀ rẹ́sẹ̀ Qur'an ẹnìkan bí ìlọ́ọ̀bì lánàá pé kẹ́lẹ́ fi lágbára tú báàbò ìsọ̀lù bí ìlọ̀ yẹn kẹ́lẹ́ fi lágbára tú Quran lára o ìdí Quran gan lárúbáwá ni àmì àtòkù jókòó táwọn afọ ẹwọgbólè ẹwọgbólè yìí wọn ni gẹ́ni wọn nàbí o máa wọ rẹ́dùn wọ rẹ́dùn láàrin wọn ni wọ́n á rí ànábì kan pẹ̀lú àmì kan àti ni wọ́n á nàbì kan pẹ̀lú èèyàn kan wọ́n á nàbì kan pẹ̀lú èèyàn méjì wọ́n ti wá tó wọn kare bi na Qur'an duk ma wanka sono ne ne fanki o ma tara na min nisa nasna a ce ba wino wa yubi méjì algini wa fulasa mẹ́ta o de lonu wa ruba de lonu ari o de ni ya o me fani ese o bi wa n gbe laba wọn lẹbi tu báwo yẹn báwo láti àwọn gbogbo àwọn báwo yẹn awo awo awo awo ni ó di yẹ kabiru lọ́nà المضاف إليه نعم وليس معه أحد تدربها عليه الصواد العظيم وانا فصله واد فصله بطا ما قالوا يمين وانا راوا وانا بكو ظننت انهم امتي وانا اه اما جماعه منه فقيل لي وضمك هذا موسى وقومه انا موسى كلهم يرمي نظرت فإذا سواد عظيم متواو معاتم كما قال وقيل لي هذه أمتك أما هذه أمتي يعني وما سبعون ألف أما تسمي كما إذا قلنا جنة بغير حساب ولا عذاب وهو جنة لا يجب وصل يسيروا من يجيها ثم ندها أين نبي والدي دخل منزله وضع ولده فخاب الناس في أولئك حواه الهوين غمراني وقيل بعضهم لأنهم الذين صحبوا رسولنا بلا ما تحديك وقوني أغني بلا ما بيجيني سلاب وتبوريني وقال كان صار وقال بعضهم لعلهم الذين ولدوا في الإسلام ولم يشركوا أما بيقول عبد الله بن عباس نو أغني ما بيجيني سلاب وتبوريني بالله شيئا ذكروا أشياء وقال ذلك كتير لين كتير لين كتير خرج عليه الرسول صلى الله عليه وسلم قدوافهم فأخبره ماذا بيقولوا هم الذين لا يستبقون هنا نقول عمدوه يبيكم فقوتي فقيا كمان ولا يكتوون عمدوه يتناجون كمان ولا يتيارون ويجعلوا أيه ويجعلوا أيه كل سلاة بي أسنكان الله بيكم أسنكان الله اللهم زافر أيه وعلى ربهم يتوكلون أو يقولون بأن كانوا مكالي وقام أقاس بالمرسل وقال يا مؤمن موسى ما بدي الله بالوقت قال ادعوا الله أن يجعلني منهم قريبا بينهم وقالوا بسم الله النوى قال أنت منهم أه هو نوى تجوى نوى نوى أبي ثم كان رجل آخر أنا أقول لك بعض الوقت قال ادعوا الله أن يجعلني منهم هذا من الدلالة بقينا نوى نوى lọ́nà mìíràn káàlà sọ́bọ́káká ní ha òkáṣà ọ̀káyà ti gbà wájú rẹ̀ lọ́bí inú ya Rasulullah ìyẹn tó ní dáwọn ẹni kẹwàá gbà wájú bí mọ́tí níwájú sí kó àmọ́ yìí pẹ̀lú àmì ẹgbẹ́ òsínú wọn òsínú wọn ó di yẹwà àwa táàbí àbí kọ́kọ́rọ̀ jáwà nù wọn ọlọ́ jáwà nù wọn láti ẹ̀sùn nù wọn ládàá وما كسر النبي أبي صلى الله عليه الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم الإسلام جاي وجاي نعم láti nínú àwọn eh, ẹni tí ó ṣàfihàn tani kó sàlùwàlà pé ó kó sínú ẹni tó náà yà ń pààrọ̀ tó náà ló ń dé àbí tó gbáyà ló tó sì jẹ́ mùsùlùmí wọ́n lè kó náà sàlùwàlà báyìí jẹ́ pé ẹbọ náà ló fi ṣe gbogbo gbogbo àwọn oúnjẹ yẹn náà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó ní ẹni oúnjẹ kankan gbogbo ẹ náà àbí àtàkì náà gbogbo ẹ àti oúnjẹ náà gbogbo ẹ náà lẹ́kùn ó lè ń fi jọ̀kún wá sí ilà ẹnì kan tó wá na àbúrò àkànló oúnjẹ yìí rà nígbà àwọn bọ́ọ̀lù sí bọ́ọ̀lù ní àwọn lọ́nà ní oúnjẹ àwọn àgbàgbà oúnjẹ lọ́rọ̀ bá lọ ó lè rọ́jọ́ ń gbé wọ́n gbígbá káàkiri fún yín ẹnà ọ̀sà lọ wọn àlekún sàrà àbẹ̀là. bí ìlànà àkọ́ ni pé tó ti ní bí ọ̀sán òfin ọ̀la bí ìyọ̀rí ìṣẹ̀lẹ̀ ní èkó àti ìdìbò ẹwà ọ̀pẹ káwọn èèyàn ọ̀pẹ̀ra wọn jọ àbí méjì mẹ́wàá àbí mélòó kan jẹ́ àjùbẹ́jọ kan ka odidi kùránì láti fi jẹ́ kí o fi jẹ́ ìdáàbòbò tí ó ti dé. obìnrin ó lè kọ́ bí káàbù ló tẹ̀lé kí lédè obìnrin àrẹ́bí ni tààlámù kùránù wọ́n sàálù láàbí kàbìlà an yá ti àkọ́wọ́ ni tààlámù kùránù wọ́n yá kúrò nàbí àrẹ́bí ni ẹwà ìmọ̀ nípa kùránù kàbà fi ba síwájú káwọn kan tó dé tí wọ́n máa wá mọ̀ nípa kùránù wọn fi bẹ̀rẹ̀ ìdèdè tí wọ́n dúró wọ́n ti fi bẹ̀rẹ̀ ba ni náà tẹ̀lé àwọn àdábù tìláwà tí wọ́n parí wọ́n kájú ara ọ̀ wọ́n kájú fara balẹ̀ ké ọgbọ̀rọ̀ mẹ́ wọ́n bèèrè ọdún tìmí ara ìmọ̀ olórí gbogbo alùsùn náà ti wà nù inú tìmí ara ìmọ̀ oníkùtà burú mẹ́ tí kakọ̀ án láti rọ̀kọ̀rọ̀ ọlọ́ba wọ́n fatawa ní ẹgbẹ̀rú wọ́n nọ́ọ̀sì àbíbí nù àbúrò àwọn afáwà nù ó di eyín nà ó di nù. wọ́n dẹ́ tàbí wọ́n dán yàn wọ́n dẹ́ wọ́n dẹ́ wọ́n sọ tàbí wọ́n yàgbọ́n wọ́n tàbí sí sí sí yàn ẹ bá kọ́ wò píkà ẹ̀ fúra pé ó rà pé wọ́n sàbàyí sùn kí sì mọ ẹ̀rọ kan tó lè ṣe ó lè ṣe lókíà. àlọ́ tó bá ṣe lókíà ló fi dáa jù láì sí ti tó ilé ìfowókè ìfidájú ọdún náà bá fún ara ṣùgbọ́n àwọn tààlà àwọn ọkọ̀ ìwé ẹgbẹ́ bá ṣe rókè àwọn òdì ọdún òkú dímọ̀ ní ẹ̀kọ́ tó ìdè fún àmọ́ òfin dájú irú ẹni òkú àṣàyàn ó di yẹwà aláwọ̀ tààlà rẹ̀ báwa ló kún a ń kiri inú rẹ̀ nìkan láti gbìyànjú rúkì àkọlẹ̀ yìí Ìlà àfíkà. Àdúrà ni ẹ̀gbẹ́ rúkì àníyàn eléyìí orúkà fún èèyàn àdúrà lèyìn dídá gbogbo bísílá àfíríkà ìpínlẹ̀ orúkà bísílá mo ṣe orúkà fún ó di eléyìí orúkà ó di wà lẹ́yìn náà tí wọ́n wá ń rí ẹ̀ máa ń sáré lọ sí ìwà àfíṣe owó òbèrè fún àdíjà bí láyé ṣẹ̀ṣẹ̀ kóòlù gẹ́gẹ́ máa ní fífìl àbíṣ àwọn ọkọ̀ wọn bèrè fún ó wà lórí ààrẹ tẹ́lẹ̀ láàyè sẹ́kẹ̀rẹ̀ kóòn lórí ẹ̀mọ́ ó di àwọn òbèrè fúrúkìá wọn ọ̀tọ́rọ̀ ó di ẹnìkan náà wákà fúrúkìá ọkọ̀ gbá bìtìlá àfíríkà mi kúlì ṣe yóò dé ká wọn láwọn ìfíríkà ìkólè dáìm yóò dé ká yóò bẹ̀kọ́ ni ẹnìkan náà wákà fúrúkìá ọkọ̀ lẹ́yìn tó kúrú mẹ́ àwọn àgbà àgbà àṣà àwọn arìnkún sáà ọ̀yàtọ̀ bí ìṣẹ̀gbẹ́ ṣàríf àbíkí ló yẹ gbọ́gbọ́ rẹ̀ ṣàríf mi lówó nù àmọ́wọ̀ lọ́kàn mú lọ́kàn wá fún mi ẹ̀bùn lè yìí ó yẹ ọ̀rọ̀ àrí mi àmírù ọmọ bí dá bítáì mú bítáì mú bítáì mú bítáì mú bítáì mú bítáì mú bítáì ọjọ́ ọmọ awọ ọmọ wa ti fi ká ọmọ náírà ẹ̀rí mi yẹn dáadáa ni inú mi rẹ̀ ti máa ah, àbílíhi ya mo bá ara ká ó di ẹ̀rí mi sáà mi yẹn ní ah, mo sọ̀rọ̀ mi ó di ìkànnì àni ọkùnrin bá sàmì náà ní sọ́kà náà fún mi ó bá sí ọ̀nà tó kà wáyé yàtọ̀ sí ara wọn ó di yé wa wọ́n dá òtún àlàálẹ̀ náà. Ẹgbẹ́ fún Islam tó wà fẹ́ mi, ní ìlú yẹn. ودعاه بالمريض بعد الدفن سفته وآثام أجماعي على المكابر وأقوال أهل العلم فيه ní àdúrà àfikù lẹ́yìn ọ̀pá ti tán àmì tá a máa gbà sí ẹ̀ka ìdájọ́ rẹ̀ kọfí dayan àlàyé dẹ̀wà ń bẹ̀ ọkùnrin dùá àjẹmá èyí tí ẹ̀ka dùá kàtàpọ̀ alamíkàbì lórí àwọn orí tẹ́ ìdúró tẹ́sí dáadáa وأقوال أهل العلم في أقبلها وما قالوا إيه هذا أنت تلاقي أني جريم جريم إبراهيم على كثير المسلمين في يعني أو سنوك بس تلاقي مزقان وأنا راجع وقد ما وقع في جواب مين أني أقول عبد الله مصطفى ابن عدي أني عندما تلاقي على كده أو سنوك بلا دارجة alhamdulillah wa yusuf wa min da yi ẹnu mímọ kálí ọ̀pọ̀ ọkọ̀ ọ̀rọ̀ tí dáadáa gan ni wọ́n mímọ ẹ tí lo ìsúkà ìdẹ́sẹ̀ bíi jíìmù náà nìyẹn bàbá ní ká dáhùn kábíyèrè káwò òwúrè yẹn kábíyèrè náà òwúrè dáhùn akáwọn dáhùn béèrè láti ká àgbo ìbéèrè ó di eyín ìbéèrè dà. ومما يقال قد يقال إنهم كتبوا ما أيضا أن كثير من الناس كثير قلناه يجهلون هو من فاكني من الدعاء من الدعاء وكيشو دعاء بعد ما الدعاء باسي شنو سلي أقول يا لابد كوس كان كان به نعم ترى الحمد لله لنا نبي في استماع على الدعاء يأخذ لك الدعاء تعليم لهم تفسير لكم في الدعاء آه، قم هو أكي على يبعد من الدعاء يقول إن الواجب علينا أن نعلم الناس سنة رسول النبي صلى الله عليه في جدا لهم الواجب تقوم يا مدمن الدعاء النبي صلى الله لا أن تبعدهم في أدوجنا أنا هكذا من ثم علم يعصب علينا أن نعلم الناس أن يقولوا قد دفن الميت اللهم اغفر له وثبته سيدا العفواني يقول نقول إيه، يوم يصبائك اللهم اغفر له وارحمه أن يقولوا قل رأيك أنا أقبل دفن الميت اللهم اغفر له وارحمه وعلى فرض أن المقصود كنت عليه بذلك التعليم كنت عنك ولكني فالتعليم كما أنه يكون في أصل الدعاء يقول الأمادات يبي كثيرا بكل فإنه يكون أيضا في صفته وكيفيته هو من صفة لا تعبيباته ولو أننا قتلنا أنفسنا بتعليم الناس بسنة المسلم قبل له أسكوات قوية مضمى في عدوى وسلم لكان ذلك خيرا لنا وقد يلفوا ولاهم في الدنيا والآخرة lẹ́yìn àti lábẹ́ kìíyàmà nígbàrá ilé ẹ̀mí àkójúkójú máa nọ àti kankan kálọ̀ kọ̀ ṣùgbọ́n ilẹ̀ náà ìdára ọmọ yẹ̀dún nù annáhùn fi ìsàlá àwọn yẹ̀dún náà ní ìdúnmọ́rù pé orí ń bilá rẹ̀ yẹ̀dù ó na kama alama homer nabi sallam wọ́n sàbí àtàn ti kọ́ wọn wọn alamu an na zara ga owó alhaq wọn dama kúlẹ̀ dodo ne da kadu bi fa'ilihim mo ba kafi sisi wọn yìí kabla kawli kawli síwájú síwájú sí àwọn mo ba kafi sí àwọn síwájú gbólóhùn wọn zakaru da'iman anna khayra adi adi nabi sallam zama na fi gbà wípé fífi ilẹ̀ ní محمد níbi wa muhammad sallam ومما قد يستعدل به ايضا من نمر في رنده انا بعض اهل العلم يفتعون بالجواز الدعاء الجماعي للميت بعد دفنه فروى فا وبا كيكي يستعدوا جماعه ني نعم، مروان ولا عررات من افتى بذلك ان هو به ب الشيخ مبارك عبد العزيز بن باز رحمه الله في سؤال وجه ودعا قبيلة قبلتي رحمه الله آه، فهواه انه بيري شو بيري بابا ناني قرباك ناني انا بعض الناس يقفون عند القبر هذا ما يتود لسعره أنا الدفن ميمة ويدعون له دعوة فالعاذا جائز وأنت لدعم على هناك الدعاء مشروع يقال بعد الانتهاء من دفن كاد لك وقت وقت فشلت وانت لدعم كما سلدعم هو الجمائي أن يدعو بشاطا ويعمل بعقون كما سلدعم كما سلدعم خطبة عام على دعائنا أم أن كل يحساس يدعو وحده لكم قلقوا أبو أفراره يكون جزاكم الله خيرا على إخوة أقوله صحيح الكريم فأجاب رحمه الله فأجاب قد دلت سنة ثابتة على رسول الله صلى الله عليه وسلم سنة فيها كان بسلام على سرية الدعاء على الميت وتلافي الأخوة بلد دفنه وقال وقد كان النبي صلى الله عليه وسلم إذا فرغ من دفن ميت وقف عليه يدلوه وقال استغفروا لعيكم واسألوا له التثبيت فإنه على آنسه فلا حرج بأن يدعو واحد كتاب ربي كتاب ويأمنوا سامعون له يكمس آمين ويدعو كل واحد بنفسه كل ميت والله موافق والله ولي توفيق الله بعدني فنقول إن فتوى اهل العلم ما أن نقطة لأم في مأقيم الحب والفقير بل دا جواز قي فتوى ونما قالوا أني أمي فاء أقلفها يشكل لنا فتوى ما ولا يتجر بها أما قلوا إسلام في هجة لأن الدعاء للميت بعد الوقت مئة قديمة مسألة قصيدة التاني غير حديث في المسألة التكنين طيب ولا نازلة ينبغي أن يكون الرجع فيما إلى دين النبي صلى الله عليه وسلم تدعى صلى الله عليه وفي وفي وفهم السلف من الصالح وتشتيا وعسى من وسيد الصالح هذا فضل من أن أن الشيخ رحمه الله قد آلف في هذا الاجتهاد أحد من العلماء في ترتيب صحيح هو قد قلنا وعفاه قال الشيخ عثيمين رحمه الله أما الدعاء للميت رفع الصوت عند الدفن فإنه بدعة إلا ينبيه تقيمة بس الكفور في أداء فوقه بالعاني لأن الرسول صلى الله عليه وسلم كان إذا خرج من الميت ودفن الميت وقف عليه وقال بذلك استغفروا لأخيكم واسألوا له التثبيت لأنه الآن يسأل ولو كان الدعاء بالصوت الجماعي لا تجعل الدين جماعي سنة وفعله النبي صلى الله عليه وسلم ولكن يقل للناس سنة الله بما يروح أو يقال للناس كل ما يدعو لنفسه لآذى ميت إذا دفن يستغفر الله ويسأل الله التقديس ويكفي مرة واحدة لكن إن كان له ثلاثة أو فهو خير wọ́n fi lẹ́ẹ̀kan àwọn tó bá sí jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ta ó fi dáa jùlọ. لأن النبي صلى الله عليه وسلم كان إذا دعا دعا صلاة كان سلام تدعى فهو ما تمت متى بمثل قول علامة ابن الأثيمين قال شيخ ابن عبد إبراهيم إلى عال الشيخ هنا يقولون في الحروج هنا يقولون فيها فأتاوى محمد بن عثيمين عبد إبراهيم نصره قال الشيخ ابي زياد صدموا هذا من على العلم كلام اقرار انه الايمان اما ان الذي يظهر لي باسمي ان قول الشيخ ممتاز رحمه الله يقول ممتاز رحمه الله محمول على ان اذا سمع الناس رجلا يدعو عربا لا ذلك كمان ادواء دون نكاح يقول هذا دعاء للميت في هذا الوقت لا تقول فيرى ويرى شيخ أنه يجوز له أن يعمنوا الكوى صبرون فهم يمتعملوا على دعائه من غير توسعوا بينهم حتى في استطلاع يراوني وشرع بذلك رحمه الله الجواب على سؤال رحمه الله إليه أو فعواه ثم بذوره الدعاء الدماء عند الكبر ما حكمه الدعاء حكمه لي ورقل عند بدو البابوني وعذاب رحمه الله ليس في مال إذا دعا واحد يقول له إذا بس الدعاء وامنا سامي وقام يقول تو تمام يقول تسكني ما في عام فلا بأس إذا لم يكن ذلك مقصودا وقت وقال في شيء وإذا سمعوا بعضهم يدعو تقدم عمنا فلا يسمى بالجسم هذا جمعيا فيكون الأمر just so ó di wa tí ẹ bá lọ pẹ̀lú ground ó bá jòjì bàtà ẹ̀yà bí àwọn ọ̀nà wa rò bí lọ ẹ bá tàbí wa jẹ̀mẹ̀ ìyá ni ó bí wọ́n ti máa ṣe ó gbọ́ wọn gbọ́ wọn sókè ní tí wọ́n ń fẹ́ sí mi tí ẹ bá ẹ yẹ òkè mí tó ń fẹ́ sí mi àtẹ̀mẹ̀ ìyá ni ẹ bẹ́ẹ̀ sọ fún wa dàní pé ẹ nírú díndà ẹni àfàdísì ó ń tàbí àná ẹ̀kọ̀ àbí ìbẹ̀kọ̀ ewu ni wọ́n wí lọ́nà ni kálukú sọ́nà àrí ní orí ẹ̀ aláàfáà ẹ̀ sọ pé ànẹ́bì ní kálukú sáàdúrà ànẹ́bì ní kálukú sọ́nà ti sílẹ̀ ìwọ̀n kálukú sọ́nà wọ́n ní ànẹ́bì wíwù àrí rẹ̀ ìṣáyè aláàbùbázọ̀ sọ́mà àtẹ̀mínú sọ́mà ẹ̀rú ìṣèlú àkànṣẹ́mà kí ló fẹ́ gbogbo ẹ̀fẹ́ ní nǹkan rẹ̀ ẹ wàá tì sí bàbá níbi Muhammad sọlá ọgbà mi ó bí wa lẹ́nu tí bàbá mi ti ṣe sẹ́nu bùrùdí ní ọmọ pé kí ni wọ́n tà sáà ní ànábì ló gbédè jùlọ ó gbé ọ̀rọ̀ jùlọ pé ẹ̀rù yẹn pé fún kálukú sọ̀rọ̀ fún kálukú fún kálukú sọ̀rọ̀ àná ìlọ sí nìyí. ó yẹ yín tí wọ́n ní ìsìnkú ẹ̀tọ́rọ̀ àdúrà fún màá yá yín àbámọ́ abẹ́rẹ́ àdúrà àwọn àti àmì tí wọ́n ti gbé ẹ̀rọ àdúrà fún ni ó di yé àfáà mi lẹ́yìn mọ́ máa sọ pé ọ̀rọ̀ àwọn àfáà kí á yẹ pé kìí lẹ́sì kọ̀ á lọ́wọ́ àbí lẹ́sì àdí ìlọ́wọ́ àbí gbọ́lọ́hùn sàkóbà lọ́wọ́ lọ́sàkókò ọpọ́jà àfáà ní ẹ̀dá kan kọ́kì ó di yé